ọmọ wọn ní bíi gìrì bíi káṣà sọ pé seizure báwọn olóyìnbó ṣe máa ń pè seizure so obìnrin yẹn tó jẹ́ ìyá ọmọ yẹn wá ní láti máa sọ wípé ṣé kì í ṣe ibà lásà bí wọn kọ torí nígbà tí èmi máa kà nípa lásà yẹn wọ́n ní ó jẹ́ àìsàn kan tó jẹ́ pé ìgbà míì wà èèyàn ò kì í tètè rí àmì ẹnì mọ̀ wípé tó bá ti jẹ́ àìsàn téèyàn ò tètè rí àmì àwọn nǹkan kan kéékèèké tó bá ń ṣèyàn èèyàn á máa ṣáà máa lọ mọ́ nǹkan kan lọ́rùn obìnrin yẹn wá ń sọ wípé ẹ ó dàbí pé ibà lásà ni kinní kan àwo èmi ṣà ní ọlọ́run òdìjẹ́ ọlọ́run òdìjẹ́ àrírò ẹ̀ màmá ṣé seizure ó ní nǹkan kan ṣe pẹ̀lú ibà lásà tá à ń sọ̀rọ̀ nípa èyí. mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn mo ní àìsàn lásà fìfà yìí eighty percent èèyàn tó bá mu hmm. tí ó lè ṣì máa kí nǹkan kéékèèké máa ṣe o ẹlòmíì tó bá já láfara tí ò lọ fún àyẹ̀wò déédé tí ò lọ fún àyẹ̀wò déédé tí ò dẹ̀ tọ́jú ara ẹ̀ tí ìjọ mẹ́fà ìjọ méje twenty one days ọmọ kékeré lẹ bèrè o lẹ lọ́wọ́ mi ọmọ yẹn ń gbóná wọ́n ń bomi sí lára wọ́n ń fún ní fẹ́ǹsìk wọ́n ní gba fẹ́ǹsìk ó lọ lò òtútù ti dé ẹ́ Bọ́lájí ṣé wọ́n nìkan ṣe ló wà láyé ni <laughs> wọ́n fún ní fẹ́ǹsìk lẹ́nìí wọ́n fún fẹ́ǹsìk lọ́la ṣẹ̀dẹ̀ mọ̀ pé fensic virus lélẹ́yìí kì í ṣọ̀rọ̀ fensic ó ti kọjá twenty one days thirty days dé zizọ àṣẹlẹ̀. Ah, ẹni ọmọ yẹn á máa ṣe. a máa gbọ̀n a máa gbọ̀n a máa gbọ̀n wàhálà dé ó yẹ kọ́mọ yẹn ó lè wà fit ó máa ní gìrì ẹ̀rì unfit la a máa tún pè ní unfit ó lè ṣe kó ní kó wà unfit unfitted kí kó kí gìrì kó máa mú ọmọ yẹn nítorí pé tí ìgbóná bá wà tó bá ti pọ̀ jù tó bá ti pọ̀ jù nínú orí ẹ̀wò orí ẹ̀rùn brain yìí ó ó máa fa kí ọmọ yẹn kó wà unfitted ìyẹn ló máa fi dàbí pé ọmọ yẹn máa wá yín pọ̀ ṣe ẹ̀rí tára yẹn bá sì ń gbóná tí ò bá ti débi ọpọlọ kò lè sí gìrì kò lè sí conversion rárá. bẹ́ẹ̀ nítorí pé ọpọlọ náà ló ń ṣàkóso. tí ó bá ti wọnú ọpọlọ ńgbà tí òbí ẹ̀yin òbí ẹ gbọ́ mi ẹ rí i pé ọmọ yín gbóná lénìí ó gbóná lọ́la ó gbóná lọ́túnla ìwọ self medication gbà kínní ìkólọ́ra wá fún mi no má fún rẹ fọ́mọ ẹ lóògùn ṣó mọ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé orí pọ́mọ ẹ gbóná lẹ́nu ó gbóná lọ́la ó tún gbóná mọ́jú ó wá ń fi ó wá ń tẹ tówẹ́ẹ̀lì bọ́nú omi òfin mop ààrẹ síbẹ̀síbẹ̀ náà gbogbo àwọn self medication tó lò kò sí kankan tó tó fún ẹ ní ìṣẹ́gun pípé kí ni the next thing lọ sí lọ sí ọ̀dọ̀ dókítà ẹ kó lọ fún àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ wọ́n lè direct ẹ pé kó lọ ṣe àyẹ̀wò tó bá dẹ̀ ti ṣe àyẹ̀wò wọ́n á mọ irú àìsàn tó kọlu ọmọ yẹn ó ṣeé ṣe kó jẹ́ lassa fever ló fẹ́ wọlé ìwọ òbí ọmọ yẹn náà kó jẹ́ pé environment yín kò ṣe déédéé àbí kí ọmọ yẹn kó ti rìn lọ kó ti lọ jẹun ní ilé ìbí kan. ẹ wo ibi tẹ́ ẹ sọ̀rọ̀ díẹ̀ màmá àgbà tábí máa fi padà dé àá tẹ̀síwájú láti bẹ̀ ẹ jẹ́ ká délé agbára náà ètò ṣì ń tẹ̀síwájú.